السلام الذي سهل لعباده الكوف العبادة ويفتق وتابع لهم مواسم الخيرات لتزداد أوقاتهم بالطاعات وتعمر فمن قضى شهر الصيام حتى حلت شهور حج بيت الله الحرام المطهر نحمده على نعمه التي لا تحصى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتفرد بالخلق والتدبير وكل شيء عنده بأجل مقدر وأشهد أن محمدا عبده ورسوله أنصر من دعا إلى الله وبشر وأنذر وأفضل من تعبد لله وصلى وزكى وصام وحج واعتمر صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان ما بدا الصباح وأنور وسلم تسليما. أشكركم الله وبركاته. ọlọ́run tí ó ṣe ìlànà ìjọsìn nírọ̀rùn fáwọn ẹrú rẹ̀ nínú rọmọdán yìí ìjọsìn àti ìjọsìn kìyàmù lẹ́yìn ní ọlọ́run yìí fún tó ṣe ọrẹ títa tó ṣe nírọ̀ fún rọmọdán yìí ọlọ́run yìí à ń dúpẹ́ fún lórí bó ṣe já sí pé àwọn àkókò ọlọ́run ní kí wọ́n a lè bí oṣù Ramadan mo sì parí lánàá tá a bẹ̀rẹ̀ Ṣawwal lónìí oṣù hajj má ti bẹ̀rẹ̀ náà nìyẹn à ń dúpẹ́ fọlọ́n lórí àwọn ìdẹ̀ra èyí tó ṣe kó ṣe tá a lè sùn kárẹ̀ bákan náà mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfi ọlọ́run ọ̀kan sọ ọlọ́run ọba yìí kò sóró ogun ọlọ́run yìí òun lọ dáadáa ẹ̀dá àkọ́pẹ́ ní kankan sí òun náà ní sí ń dá ṣètò kò wá ìrànlọ́wọ́ lọ́dẹ̀ níkẹ́ni gbogbo nǹkan pẹ̀lú kádàrà ni lọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala. bákan náà mo ń jẹ́rìí pé àdìbà Muhammad ẹrú sí ọlọ́wọ́ ọba ní ìṣe òjíṣẹ́ rẹ̀ ni. anábì òun ló fi ń jẹ́ni tó fi ń ṣe kìlọ̀kìlọ̀ jù nínú ẹni tí ń pè ń lọ síbi ìtọ́lọ́ afúnni nírò òdòdó ni ìpẹni tó bá ṣe rere á dáadáa gbà sí ti àlùjẹ́nà olùṣe kìlọ̀kìlọ̀ ní anábì sallallahu lẹ́nu tó ṣe jọ ṣètò ọlọ́run tó kírun tó yọ zaka tó gbààwẹ̀ tó ṣe hajj tó ṣe umrah ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí kọ́ máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ní dáadáa ní gbogbo ọjọ́ tílẹ̀ bá ń mọ́ tí ọ̀yẹ́ ńlá kí ọ̀la yìí kọ́ máa jẹ́ tànẹ́bí lẹ́yìn ìgbà yẹn fọyà ayùhàn náà ẹ̀yìn yẹn mo ń sàsọ́lẹ̀ fún yín àti fara mi náà nípa ìpayọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala torí bẹ̀rù ọlọ́wọ́ ọba nìyí gbogbo rere pata ńlẹ ló kó sínú gbogbo rere pátá ló kó sínú ìpayọ ọlọ́wọ́ bá ń fún nípa gbogbo làbúrò ìpayọ ọlọ́wọ́ bá darí òun ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí fún gbogbo ẹ̀dá ayẹyẹ sọ ní sọ́tún nìta ayé ọgọ́rùn kan àti ní ọgbọ̀n lẹ́dí iná ó tún lè kíkà bá mi ń ṣáájú ṣáájú yín àtẹ̀yìn gẹ́gẹ́ alára pé kẹbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run ọba yìí ọlọ́run bá tó fi sàsọ́ọ́lẹ̀ fáànù nẹ́bì tó lóore jù ní gbogbo ayé tó ti kún gẹ́gẹ́ ló sì fi ń bẹ̀rù ọlọ́run ọba jù ọlọ́run ọba sọ báyìí níbẹ̀rẹ̀ ahzab ọlọ́run ní ya ayyuhan nabi ittaqilla sáré bí òní páyọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ni ọlọ́run rẹ̀ ànẹ́bí àníkan páyọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run kò sí ìpayà lé wọn lórí wọn ò sì ní banújẹ́ àwọn lẹ́ni ọlọ́run alladina amanu wa kanu yattaqun àwọn tó nígbàgbọ́ tó sì ń payà ìbẹ̀rù ọlọ́run bá dáhùn sàtọ́lẹ̀ rẹ̀ yìí fún wa òun ló máa la yẹn nínú ìyà sàárè àti ìyà ọlọ́run bá subhanahu wa ta'ala níjọ́ yẹn tọ́lọ́run bá ń sọ̀rọ̀ al-qiyamah yìí pé wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiyya kò sẹ́nikẹ́ni

wọn lànà sọ̀tẹ́ láti sàtọ́lẹ̀ fún Mu'adh ibn Jabal ìpè rẹ̀ Mu'adh ibn Jabal ó ti jẹ́ ọ̀rọ̀ fún gbogbo onígbàgbọ́ òdodo náà pé ìtẹ̀kìlá haythu ma kunt máa bẹ̀rù ọlọ́run láàyè yóò tó lè wà ummatal Islam gbogbo àdájẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba nínú àwọn àṣẹ táwọn sọ̀tẹ́lá ń bá mú wá fún wa ẹ má jẹ́ ayé ọ̀rọ̀ anábì nípọ̀sí ọlọ́run ọba subhanahu wa wọ́n mọ̀ ní hagum adùn fẹ̀ntẹ́hù tó tọ́ bá dẹ̀ ní kẹ́ sí wọ́n bẹ̀ sí wọ́n bẹ̀ ọ́ ẹ̀rí ẹ̀yẹ ló ṣe ọlọ́ọ̀ba ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́ọ̀ba nípa ọdún sọ̀sọ́ ńlá tó kọ́ nípa rẹ̀ kọ́dọ̀ ọlọ́ọ̀ba sọ wa lára kẹ́ni tí bá ń yapa nẹ́bi tó fojú lẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́ oníwájú ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ẹ̀rí ọlọ́ọ̀ni ọmọ àti pé wàhálà máa padà ṣẹlẹ̀ sí wọn àbí àti ìtàní ti ro ni ọmọ àjẹwọ́ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àwọn èrò tọ́lọ́wọ́ bá alẹ́ jọlá fún wa ẹjẹ́ agbọ́lọ́wọ́ lódodo torí kò sẹ́ni tó sọ òdodo ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá nínú àlùkáwà ni tọ́lọ́wọ́ bá ṣe yí pé àní gbogbo àwa mùmìnì tá a bá ṣiṣẹ́ dáadáa ọlọ́wọ́ ní dín kankan kún ní òṣèlú olórí wa tọ́lọ́wọ́ bá sọ nínú alùmọ́ràn áyà ọgọ́rùn-ún kan àti márùndínlọ́gọ́rùn-ún ìyẹn ká sọ pé márùndínlígba ọlọ́run nífẹ̀ẹ́ sẹ̀jẹ́ bẹ́ẹ̀ náà rọ́ bó ọlọ́run bá jẹ́ pé àwọn ẹni rẹ̀ pé ànìlá òde àrùn àmàlà àìmìlì minkum min zakari àwọn òòsà ọlọ́run ní mi ìnira láre iṣẹ́ tẹ́nikẹ́ni bá ṣe ìjọkùnrin ni ìjọbìnrin ni apá kan nínú yín irun yòówù tẹ́ bá ṣe láàrin ara yín ọlọ́run náà wọ̀n nira láre ẹ má gbẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀dẹ̀rọ̀ ọlọ́run bá níbi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ ní ọ̀kẹ́dálíkà akhadhu rabbika idha akhadha al-qura báyìí ní ìgbàmù ẹlẹ́dàá rẹ̀ tọ́bi mú ìlú kéréje kan tí wọ́n sábò sí inna akhadhahu alimun shadid ìgbàmù ọlọ́wọ́ bá irun tí máa ń tani ti ròyìn ni tó sì lè kókó gan ẹ̀yẹ ń sẹ́ ọlọ́wọ́ bá ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá nípa àwọn ẹ̀yìn tó ń gbà ẹ dákun ẹ má bàjẹ́ ẹ má bàjẹ́ pẹ̀lú pálapàla lẹ́yìn gbàdá ti sínú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ọlọrọ ọba ní kọrọ yín àti ní gbangba yín ẹ bẹ̀rù ọlọ́run ọba kẹwàá máa dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún yín pẹ̀lú yín pọ́lọ́run ṣe yín ní mùsùlùmí wàláhì ká dúpẹ́ lórí ẹ fún yìí wá àwọn ń lálà sí káàkiri ayé ajá sí àwọn mùsùlùmí òun lágbára wa ló pé ìgbà màláíkà gbọ́ ìgbà àwọn òjíṣẹ́ gbọ́ ìgbà tírà gbọ́ ìgbọ́jọ́ kẹyìn gbọ́ ìgbà àyẹ̀mọ́ gbọ́ tábàdíkà tó wà lọ wo iṣẹ́ wa iṣẹ́ wa ló pé jù tọ́láwọ̀ onígbàgbọ́ òdòdó ló dáadáa tọ́lọ̀ wọn bá àdìgbà wá fi fún mùsùlùmí ni wípé ẹ máa máa rìn àlà lórí mi náà lọ́ọ̀dì ọkùnrin lórí ìmọ́lẹ̀ ni ìrun tí mùsùlùmí ó ṣe yọ wẹ̀rì lórí ẹ̀ nìyí pé àníkí ọlọ́wọ́ bá wí bẹ́ẹ̀ ẹ máa rìn pẹ̀lú títẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam ẹ máa rìn pẹ̀lú tẹ̀lé lánàá àwọn khulafa'ur rashidin ìlànà ni ẹ̀yẹ ọlọ́wọ́ bá ẹ máa kírun yín ẹ dákun Ramadan lọlọ ìrun wákàtí márùn sì ń bẹ o ẹ máa kírun yín ẹ dẹ sọ kí ẹ má máa láre o kẹ ẹ má máa lọ wà nínú àwọn ẹsọ lọ́wọ́ bá sọ ń pa àwọn yìí pé fàkàlà fàmí ń bá àdìyí mọ̀kálífọ́n àdàwọ̀ sọ̀lá wọ́n tẹ̀bà òṣàwá wọ́n sọ fàyẹ̀ lọ́kọ́ ọ̀nà ọ̀yẹ́ wọn ni lẹ́yìn bàtà àwọn ẹni dáadáa lọ àwọn ẹni bí náà bá tún rólé àwọn àwọn míì kódà bẹ́ẹ̀ yẹn bá tó wá kí lẹ́yìn ìgbà táwùkọ rẹ lọ́lọ́run nígbà àwọn mi lẹ́yìn ìgbà táwọn ẹni dáadáa lọ àwọn ẹni bí wá dé àdáwọn sọlá wọn yìí kírun bọ̀rọ̀ tọ́tẹ́bà òṣàwà àdó ayé ni wọ́n tẹ̀lé ọlọ́run ní kò ní pẹ́ kò ní jí àwọn ẹni yẹn wọ́n dẹ̀ ti máa jù wọ́n sínú gẹ́yù gẹ́yù yẹn wọ́n ní kò tó kánú náà ìjà nẹ́mọ̀ ni ọlọ́run dákun má jẹ́ àwọn ọ̀bẹ ọlọ́run ọba ni pé àyàfà àwọn tó bá ronú pìwàdà tó nígbàgbọ́ tó ṣe rere àwọn ẹni wọ́n wà lè jẹ́ náà ọlọ́run là ní sábòsí fún wọn bí tí ò kọ̀ lọ àwọn àtàlówó ń lo ẹ̀dá fẹ́ jáyọ̀ zàká ká lọ kó zàká yìí àlòkù fáwọn ẹni tó lẹ̀tọ̀ ní pípé pérépéré gbogbo àwùjọ wa tó bàjẹ́ yìí àyè yóò zàgá àwọn olówó mọ́nì kì í ṣe gbogbo èèyàn náà ló lè ní sùúrù kó máa rí olówó kó máa kọ́lé kó máa rọkọ̀ kó máa jayé rẹpẹtẹ kébí sì máa pa òun gbogbo yẹn kó lè ní sùúrù àrí fi gbogbo agbègbè yóò tó bá ti tó fi ọlọ́wọ́ ọba ń rìn lẹ́ńbẹ̀ wọ́n yọ zàká déédéé láburú máa kéré láwùjọ ẹ̀yin dẹ́ lówó ẹ̀dọ́gbọ̀n yọ zàká ní pípé fáwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ká má gbàgbé ìfi zàká yìí èyí sáyà kan kìí ṣe méjì kódà àwọn àfa àsọpọ̀ ju eighty lọ tọ́lọ́mù bá ti ń dákọ ẹ máa kírun báyìí àdìgẹ́ yọ zàká ni ẹni ọba wa lówó tọkọjá lẹ̀ tí ọyọ zàká ọlọ́wọ́n ọba sọ́hánà ọ̀tá láti wa wípé owó rẹ̀ yẹn wọ́n máa padà di pẹpẹ ẹ̀rí ìyẹn máa wá san yóò san bí yóò mi nǹkan lẹ́nu kìdá orúkú hamsin alifasana níjọ́ kan tó ṣe tó ṣe dé bí fifty thousand years léjọ yẹn máa fi san nígbà yẹn lọ́wọ́ wọ́n dẹ̀ wá yẹ jẹ́ pèsè náà ní lọ ní àbálùjẹ́ náà ní lọ ẹ dákun ẹja yọ zaka ẹja yọ zaka owó wa àwọn tí zaka bá ti wọn lọ wa ẹ má jẹ́ aṣọ àwọn ọ̀ bákan náà àwẹ̀ Ramadan nìyí wọn náà mọ bó ṣe gbà á sí àwọn àtàyè bá gbà ẹ dákun ẹja máa gbà bákan náà tọ́lọ́ bá bá kẹwàá ká lówó ẹ̀jẹ̀ ká sí hajj kàlọ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wọn subhanahu wa ta'ala ẹni ọba lówó tó gbádùn láì ní ọdún tí ó sì lọ hajj aláwọ̀ lóun máa hẹ́nẹ̀ rẹ̀ fún tó ń tọ́ wọn bá sì tẹ̀ kú wa nínú àwọn inú azaru tó lálàáfíà tó bá kú nítorí tó ń kú yẹ̀wúdí àbí kiri o torí kí o ó lówó kọ̀ sí hajj eléyìí ni àwọn orígun Islam ẹni yóò tó bá sọ àwọn orígun tá a kà á lẹ̀ máa rárọ̀ yìí gbogbo àwọn nǹkan tó wà ní ẹ̀sìn yókù ọ̀rọ̀ ọlọ́run dáadáa ọ̀gbẹ́ni bí ọba sọ gbogbo yókù máa sọ̀rọ̀ ẹ̀yẹ ọlọ́run ọba àní ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ti lágbára ẹ̀sọ́ ẹ̀sìn yín dáadáa ká fi lè rí òrèrè nǹkan tá à ń fẹ́ òun ẹ̀nìyàn ní ọlọ́run àti jíjèrè láti lè wọlé àpọ́nlé tí ń ṣe àlùjànnà àti ìsẹ̀mí ìgbádùn gbẹdẹmúkẹ tí ń bẹ lábẹ́rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ yìí pé àlẹ́ ni yóò tọ́ bá ṣe rere ọjọ́ ọkùnrin ni o ọjọ́ obìnrin ni o tó sì nígbàgbọ́ ọlọ́run nírúfẹ́ ẹni bẹ́yẹn ìsẹ̀mí tó dùn a máa fún un lò bákan náà a ti sàn án lẹ́sàn-án iṣẹ́ tí wọ́n ṣe yẹn lọ́nà tó dájú tí wọ́n ṣe lọ. ẹ̀yẹ́ ló ọlọ́run ọba ẹ̀rí gbèsè ayé oríire ikú tó ṣe pé èèyàn ó tún máa dúpẹ́ fọ́lọ́run lórí ikú yẹn ìgbéǹde tí fọkànbalẹ̀ ń bẹ́ńbẹ́ òun lè rọ́ngbà wa mùsùlùmí ẹ̀ wá rí èròǹgbà yìí kò sẹ́ni tó lè rinlẹ̀ fún àfi ẹni yóò tọ́ bá ṣe rere tó dẹ̀ tuntun nígbà gbọ́sọ̀ lọ́wọ́ ọba ọyíbá adọ́lá ẹ̀yẹ ń sọ ọlọ́wọ́ ọba ẹ̀rí ká mú ẹ̀sìn yìí lọ́kùnkúndùn nínú gbogbo alámọ̀rí ayé wa òun ni ó jẹ́ ká rí ìsẹ̀mí ìgbàdùn òun ni ó jẹ́ ká rí ládá tó tóbi lò gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sáwọn ẹni ṣáájú wọ́n mú ẹ̀sìn ní ọ̀kúnkúndùn ẹ̀rí wọ́n gba amútùtù kò sí kíní kan nínú ìgbésí ayé wọn tí wọn ní bí ẹ̀sìn sí ẹ̀rí ẹ̀wọ̀n bá àti ńlá òjò wá sí àwọn àgbẹ̀ pé ẹbí tolúwa fún tolúwa ẹbí ti késàrà fún ti késàrà bẹ́ẹ̀ làwọn ti ń ṣe báyìí ń sìn tọ́ba ti di ọ̀rọ̀ ayé ẹni ẹja máa yanjú ayé lọ ẹ má jẹ́ àbí ọlọ́wọ́ ọba sí tọ́ba ti wá di nǹkan ẹ̀rí àbí gbogbo ọ̀rọ̀ ẹja darí yòókù sí mọ́sálásí ẹ̀rí àwọn òbíbìlà nínú ìgbésí ayé tí yẹn máa lò àbọ̀rọ̀ jíjẹ mímu kan tó ti fáyọ̀ tọ́lọ́wọ́ ọba kó ń bẹ. ẹ dàgbẹ́ jẹ́ ká mú ẹ̀sìn ní ọ̀kúnkúndùn nínú gbogbo alámọ̀rí ayé wa òun ni ó jẹ kárí iṣẹ́ mi ìgbádùn lò àti ládàá tó tóbi bó ti ṣẹlẹ̀ sáwọn ẹni ìṣáájú torí àlùkáwà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wípé wala yansurunna Allahu man yansuru gbogbo ẹni yóò tó bá sàtìlẹ́yìn fọlọ́ ọlọ́run náà ti máa rìn lọ́wọ́ ẹ wá rí àwọn mùsùlùmí láyé ṣe lónìí wọn ò ló ń sàtì tó nípa ẹ̀sìn ọlọ́run ọba ló jẹ́ kálámọ̀rí wárí bálabàlá bó ṣe wárí ẹ̀yẹ ló ṣe ọlọ́run ọba ẹ̀rí ìsìláàmù dáa fún pé amúlọ́kùnkún lóyìí kí ló wà ní ìsìláàmù ìsìláàmù máa ń pààyàn látẹ̀ pété yẹn ọba jọ́sìn báyìí kọ́ wá sí sí àlórí ìjọsìn yẹn kéèyàn sí nítorí ọlọ́run. islam yìí a tún máa kọ̀ fún yẹn nípa ohun tí wọ́n ń pè ní síárì ní alẹ́ àhù bí dáadé yẹn bá ga dókè bí yẹn bá ti alẹ́ àhù lórí ẹ̀ ó dègbè. islam yìí ó ń pààyàn láti ẹsẹ̀ ìtẹ́lẹ́ ní ìyẹn ẹsẹ̀ o nǹkan bá wà nínú làdà látẹ̀lé òun ti ń jẹ́ bídé àkájìnà sí. islam yìí ó ń pààyàn láti ìsirada síyà àti bàbá kéèyàn sì má sẹ́yà àti bàbá ká má sallallahu alaihi wasallam wọn àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ̀ so ìpọ́lọ́hún dẹ̀ sì máa kẹ́jú fún yẹn ní jíjà rẹ̀ láyé ní báyìí inú rẹ̀ náà ni kí yẹn ṣe yà àti bàbá ìsìláàmù ta sọ pé ká mú lọ́kùnkún lò yìí ó ń pààyàn láti kí yẹn máa da mọ̀lẹ́bí pọ̀ kí yẹn máa jókòó mọ̀lẹ́bí ọ̀tọ̀ ó yẹn já ìsìláàmù ń kọ̀ nípa kájà oko mọ̀lẹ́bí ànábi sallallahu alaihi wasallam ó ní kò ní wà lùjẹ́ ní ọlọ́run ẹni yóò ti bá ń jáko mọ̀lẹ́bí kádẹ̀jẹ́ ọlọ́yé wa kì í ṣe ó ń ṣe fún ni pé kò ṣe fún mi èmi islam yìí ó ń pàṣẹ dọ́gbadọ́gba ká ṣe dọ́gba nínú ọ̀rọ̀ nínú ṣe ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ láàrin ìyàwó tá a bá jẹ́ ní ti ń darí ká ṣe dọ́gba islam tó wá ń kọ̀ fún ni nípa àwọn tí ń jábòsí kí ni ó ń pè lábòsí òun náà ni wọ́n ní òun ṣe yín fi hàn ìlú mọ̀hálìhì kí yẹn gbé nǹkan síbi tí ọ̀lẹ́dọ̀ islam ń sọ wa lára ń parẹ́ ká má bọ́ra wá sí pẹ̀lú ká má wa pálapàla ká má sàbòsí fẹ́ da ènìyàn mí ká sì má sàbòsí fọlọ́wọ́n bá sùhánù ọ̀tá la pẹ̀lú ká má sẹ̀mọ́sọ́lọ́ ẹ̀rí islam yìí ń pààyàn láti òdodo ń pààyàn láṣẹ kí a má ṣe jàǹbá ìyẹn ni pé ń pààyàn láṣẹ kí inú èèyàn mọ́ kí èèyàn sì nígbà àfipamọ́ ọ̀fìyàn pé Islam ń kọ́ nípa irọ́ ń pọ̀ nípa ń pọ̀ nípa ká máa chíìtì èèyàn bóyá lóòwò tá à ń ṣe ni àti ká máa ṣe jàǹbá Islam yìí èyí tá a ní ká mú lọ́kùnkún dùn nkọ Islam ń pa aláfẹ ibi ká fọkẹ wa mọ́ nínú tí wọ́n ń pè ní ọ̀tẹ̀ ká fọkẹ wa mọ́ kúrò níbi wọn tó ń pè ní kéèta kìí ro nípa àwọn mùsùlùmí islam dẹ̀ ń kọ̀ fún wa pé ẹ má jà kó nira ara wa mùsùlùmí máa ń nífẹ̀ẹ́ ara wọn ni a máa ń darí dáadáa sọ́dọ̀ ara ẹni ni ẹ má jà bára wa sọ̀tà ẹ̀rí islam yìí ó tún ń pàṣẹ pé mùsùlùmí máa ń nípinnu ni mùsùlùmí a máa nípinnu ni mùsùlùmí máa káàárẹ̀ islam ń pàṣẹ pé ká nípinnu kéèyàn sì máa lo agbára kéèyàn sọ́ra nípa òròjú àti ìmá kọ́lẹ̀ anabi sallallahu ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí ó dẹ̀ sì lóore lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ju mùmí ní tọ́kọ̀lẹ̀ lọ káṣí ẹni kọ̀ọ̀sẹ́ ni tí ò lóore nínú gbogbo wa náà ẹ̀yẹ́ ń sọ ọlọ́wọ́ bá ìsìlámù tani ká múlọ́kùnkún nìyí ó máa ń pàṣẹ ká wà níwọ̀ntúnwọ̀nsì ká má ṣàṣe ju gbogbo aláwọ̀ rí ó ń kọ́ nípa ṣe ìsìlámù ń pàṣẹ fún wa ìdí ká lọ kọ́ ìmọ̀ ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé ká lọ kọ́ ìmọ̀ kódà bá fẹ́ lo ètò ìgbésí ayé gẹ̀yẹ́ gbọ́dọ̀ nímọ̀ bákẹ́lẹ́ islam sọ ó ń parọ́ láti ẹgbẹ́ ká ṣe kátàkárà ṣùgbọ́n ká bá jẹ rìbá mọ́ owó èlé islam ń kọ́ nípa rẹ̀ bákẹ́lẹ́ islam ń parọ́ láti ká ní ìtẹríba ìtẹríba náà ni kéèyàn máa gbọ́ òdodo lọ́dọ̀ ẹnikẹ́ni bí yóò tó lè tó lè tiwa kọ̀bá kéré ni kódà kọ̀bá àjọ tẹ̀yìn sódà ti sòdodo kéèyàn gbọ́rọ̀ sí lẹ́nu islam ń parọ́ láti ó sì kọ̀ fún wa nípa gírímọ̀nkáyì kò sí ohun tí wọ́n ń pè ní gírímọ̀nkáyì gẹ́gẹ́ bá ń sọ sálá ti sàlàyé fún wa wọ́n ní ohun tí ń jẹ́ gírímọ̀nkáyì òun náà ní bàtọ̀rọ̀ hàk ọ̀gọ̀mtún náà kí wọ́n sọ pé dodo nìkí ẹ̀ sọ pé àṣírí ah, ọgbà èyí ò èso dodo ṣùgbọ́n ọgbà ni <laughs> torí orí òdodo ló pé ẹ ipò òtijọ́ òdodo lọ́nà èmi ò ní gbà ni ọ̀gọ́m tó nà kí ẹ̀ tó wá fojú rí ní ẹ̀gbẹ́ tó bá dé ájú tọ́ tí wọ́n lọ́wọ́ àbá wá sọ Islam ń pa alábẹ̀sí kà ní tìjú kà ní tìjú mùsùlùmí ní tìjú ni ẹ̀rí wọ́n ní anábì sallallahu alaihi wasallam ọkọjá àwọn ẹni méjì kan káwá kejì tí ń ṣe wá àti fún ìkejì rẹ̀ ń bá sọ̀rọ̀ pé wá ìtìjú rẹ̀ yìí ti pọ̀ gbogbo nǹkan ní ń bọ̀ fọ yìí. alùpàṣálá ni ah, ọ̀rọ̀ ìtìjú lọ́ọ́ ní ẹ̀tún ṣe wá àti fúnpa rẹ̀ dáàbò fa iná ìhàyà mi náà tìí náà. tọ́lá yìí pé ìtìjú ní sí mi ìtìjú tó ní ara ìgbàgbọ́ ni. ìtìjú èèyàn máa ń ní kí èèyàn máa hóra lẹ̀ atọ́kùnrin wa àtòbìnrin wa ìtìjú ni. kéèyàn sórí kí ni ó fi gbé kéèyàn sẹ́nu kí ni ó fi sọ ìtìjú ni kátìjú ọlọ́run ọba subhanahu wa ta'ala islam kọ̀ fún wa nípa àgọ̀ òní kéèyàn péjú kó yasa ẹ̀rọ àwọn sọ̀sọ́lá ní kékeré ṣèwà mùsùlùmí ni kéèyàn yasa islam ń pa wá láti pé ká máa ṣe sùúrù sùúrù mẹ́tẹ̀ẹ̀ta sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́ sùúrù kò níbi ìyapọ̀ ọlọ́ sùúrù bàdéhù bàdé islam tẹ̀ sí nǹkan fún wa ibi àdìká má kẹ́ra ebi pé yóò dé báyìí ó dé bọ́lá gbájá ó dé kéde kan ó dé bàtà mẹ́rin ó dé má ṣe wá sí kẹ́kẹ́ fún mi àà ah, ah. ó ti jẹ́ tó fi rí bẹ́ẹ̀ islam ń kọ̀ fún wa nípa ìkẹ́ra bákan náà islam ń pa wá láti ẹ̀ka sí pẹ̀lẹ́ àìlè wọ́n ní àgbà tó bá ṣe kinní kan kò ní sẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ ọlọ́run kẹ́ẹ̀dì sọ fáwọn sọ̀tọ́ láyé pé wọ̀lọ́run kúlù kẹfà dán wọ̀ ilé ìzọ̀kọ́n lọ́nfọ́n domi hàwùlẹ̀ tí ìlànà sọ̀tọ́ lá ń bá jẹ́ ọlọ́rọ̀ líle onínú líle tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀ sá lé kẹ́kẹ́kẹ́ ni lọ́nfọ́n domi hàwùlẹ̀ àwọn èèyàn dẹ̀ sì máa ṣe kí ni wọ́n tún kákò lẹ́yìn ọ̀gá wàhálà yìí ti pọ̀ jù. kódà bí yẹn jẹ́ bàbá tó ọmọ jọ mọ́jẹ́ ìyá gẹ tó bá lè ju gbogbo àwọn ọmọ màá lọ kódà bàbá àkọọ́lẹ̀ ilẹ̀ ráì ọmọ mẹ́jọ ló bí ó sì kójúlé mẹ́jọ kódà òtún ní yàrá tó ń dẹ́n dágbé ti yàtọ̀ sójúlé mẹ́jọ ọ̀sẹ́ nìkẹ́ ló gbé pẹ̀lú ọgá aláì bàbá yẹn a wàhálà yẹn pọ̀ nìsí fẹ́ fẹ́ lọ́wọ́ látara rẹ̀ ẹ̀rí Islam sọ wípé kárọ̀ ó pa ọlá kẹkárọ̀ Islam ta ní kámúlọ́kù kójú nìyẹn ó ti kọ́ fún wa pé ká má le kankan Islam fẹ́ ká kúnjọ ni lórí òdodo ká má pín yẹlẹyẹlẹ Islam ń pa ọlá bẹ̀ ká má fi àlùkáwà ní ìwá wá ní ká má yàgbà àdéhùn tí ì bá ti tí nǹkan tí èèyàn lágbára ẹni tó ń ṣiṣẹ́ oṣù mísì ọ̀nà bí ẹgbọ́n tó ti di parí oṣù ìmú nǹkan báyìí bọ̀ á ti ti tọ́lọ́ bí wọ́n ti sanwó oṣù nìyẹn á lè sọ́kọ́ yàgbọ́ àlùkà wà níbẹ̀. bẹ̀ẹ̀dì nǹkan tó ti yí pé èèyàn lágbára tí òfin padà rí sí kò sí wàhálà lórí ẹ̀ bẹ̀ẹ̀dì ọlágbára kò wúlẹ̀ sí mọ̀yẹ mọ̀yẹ bẹ́ẹ̀ nìyẹn bí egun ẹni bá lóhun ojú tí ọba jọmọ tí wàhálà bẹ́ẹ̀ pé ọ̀nà kiri àyí agbèlè ntàṣẹ ọ̀nà ẹnu òun ti yí òun ti yí náà nìyẹn. islam ń pa aláṣẹ pé ká ṣe dáadáa bákẹ́ náà ká sọ̀ra fún àìdáa ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ bá islam ta ní ká mú lọ́kùn kótó yìí ẹ̀sìn ni tó ikú gbogbo orin yẹ́yẹ́ èyí tá a lè mẹ́nu bà islam ń pa wá láṣẹ rẹ̀ ó sì ń pọ̀ fún wa nípa gbogbo ohun tí ń jẹ́ láwọn àti ìbàjẹ́ ìbádọ́lọ́ nínú dáadáa sí islam yìí òun tún lọ́dún dà ń ṣe o èyí tó ṣe wípé ó di oṣù rọmọdán ládé ibi rọmọdán ti parí tó ṣe pé ní ọdún yìí làwọn mùsùlùmí máa jáde wá sí pápá gẹ́gẹ́ bá ti jáde ẹni tí wọ́n máa dánwọ́ dùnú gẹ́gẹ́ bá kíkọ sọlá ń sọ yìí pé ẹni tó bá ń gbààwẹ̀ ìdùnnú méjì ló máa wà fún ìdùnnú àkọ́kọ́ òun ni bá ti sínú yìí ìdùnnú kejì Ọlọ́run dákun sí fòǹgẹ ẹnìkan kan wà òun náà níjọ gbìndà kẹyàmọ nígbà tí yẹn máa padà rí ẹsẹ̀ ribiribi ti fún aláwẹ̀ ẹnìpẹsẹ lálá ń bẹ fún aláwẹ̀ subhanahu wa ta'ala Ọlọ́run bá sọ pé gbogbo sẹtọ máa nẹbi adámọ bá ṣe ẹ òun náà òun yóò ìbí ni màá dẹ̀sẹ̀ sẹ́ rẹ̀ níjọ́ tá a bá tún wá wá rí ẹ̀sẹ̀ rọmọdọ́ yẹn inú wọn tó wá dùn níjọ́ fi dàn kẹ́yàwó insha Allah ẹ̀rí inú dáadáa bá wà mẹ́sì ajáde lẹ́ni tí ń dunnú lọ́jọ́ ní ìpè àmàsínú pé àtẹ̀láwẹ̀ yìí parí ara sáwó parí lẹ́ni tá à ń bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ó ti sàmójúkò fún wa níbi ọjọ́ Jímọ̀ ọdún jákà àtọ̀dún iléyà ojú mẹ́ta yẹn lọ tòun tó bá ti yàtọ̀ sílé yìí ránu ní kí sọ́dún ẹ wá rí ọdún wa yìí tá a wá ń ṣe yìí òun tá a fi ṣe òun náà ní kó rinlẹ̀ kó ní ni nígbà wọn ni wọn rọ́ṣù tí aláṣẹ ti ṣe ni o tó kéde rẹ̀ níbo míì tó bá fi pé wọn rọ́ṣù àwọn ẹni má ṣe é lónìí o ẹ̀yẹ ń ṣe ọlọ́wọ́ bá àti ẹ̀dá kan ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa ọdún tá ń ṣe kí ajá ajá wa kọ́ má padà síbi ebi rẹ̀ mọ́ o gbogbo nǹkan tá a ti juwọ́ sí nígbà tá a fi bẹ̀rẹ̀ rọmọdán ẹ dákun ẹ má jẹ́ apádà mọ́ o lọlọ káwọn oríkèé ara wa náà kó tún gbá o sọ lẹ́yìn rọmọdán ká fi sọsọ kú sọ tá a máa fi gbọ́ lẹ́yìn ká má fi kú gbọ́ tá a máa fojú wa wò lẹ́yìn ká má wò wò kú o tá a máa káyì sọ̀rọ̀ tá a fọwọ́ wa mú ká má fi mímu kú mu ká má fi jálè ká má sì fi sẹ́nikẹ́ni ní sùtà ẹ̀rí ẹ̀yẹ rúṣì ọlọ́run ọba inú tó tún wá wájú wa báyìí òun náà ní pé ká gba àwẹ̀ mẹ́fà inú ṣọ̀wálì ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá gba Ramadan tó wá gba mẹ́fà inú ṣọ̀wálì ó ń tọ́ ń dàbí pé gbogbo ọjọ́ ayé ló fi ṣe kíni o ló fi gba àwẹ̀ nìyẹn wọ́n ní oṣù méjì àjọdún pé téèyàn bẹ délé gba ṣàwálù mẹ́fà yẹn kò sí nǹkan kan tó wà ńbẹ̀ ju wípé ó ń tàn gbogbo di ọdún kan òun ló fi ṣe kí ni ọ̀tún ti gbà wẹ̀ yẹn ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run bá táàbà wá gbà wẹ̀ yìí a lè gbà wọn bá ṣe rọ̀ wá lọ́rùn ìyẹn lè gbà kẹ́ lónìí kò sì mí lọ́la alimohim kí mẹ́fà sáfì nínú ṣàwálì kọ́lọ́kù ti rọrùn fún wa wọ́n jó yé wáyé pé ọkọ àwọn báàlì àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n yẹ sálẹ̀ ìmá kírun mọ́kànlá ó ṣe rọmọdọ́n ni kìí ṣe rọmọdọ́n ẹ dákọ̀ ẹ má káwọn pa tàhájúdù ẹ̀rí ọ̀rẹ́ pọ̀ ní rọmọdọ́n àwọn aláìní tún pọ̀ ẹ ẹ tó máa ṣe sàárà tí lọ bá ti kójọ yìí ẹ já ọjọ́ ìgbéǹda wa ti tó yìí àtúpọ̀ tó àwọn àyè náà pẹ̀lú bá a ti kójọ yìí ẹja rẹ ti ìyàwó mẹ́lì jọmọ ilẹ̀ àkìbá ọjọ́ àkójọ tó tóbi jù tá a bá ti wá rẹ jẹ ọjọ́ àkójọ yẹn ẹja sálámà tètè mi gbogbo rere gbogbo nǹkan tó bá ti jẹ́ dáadáa ẹ bá jẹ kẹ́nikẹ́ni ṣáájú wa níbẹ̀ o ẹja ń palẹ̀ mọ́ di ọjọ́ yìí ká tó wá lọ ọmọ ẹ̀yẹ rúṣọ lọ ìpinnu tó wà nù súnà ẹni tó bá jáde lọ sí rìn òun ni kò pa ọ̀nà dà ọ̀nà tí yẹn bá tọ̀ wá kọ́ máa tọ̀ bẹ̀ padà nítorí káwọn yẹn lè rí kí ọdún dùn fàdún bẹ́ńtà ẹ̀rí láti lè fi kọ́sí ànẹ́bí sallallahu alaihi wasallam bó ṣe wà ní hadisi Jabir wọn là ànẹ́bí sallallahu alaihi wasallam ń jọ ọdún wọn bá ń pa ọ̀nà ẹ̀dà ìbí tó bá tàn wọlé nínú ẹ̀kí ọ̀tọ̀ jáde ọ̀wá burú ká bọ̀ra wa lọ ká máa kíra wa ibi àkọ ọdún gẹ́gẹ́ bí ìṣesí èyí tó ṣe kó lè fa ìfẹ́ ẹ̀rí pa máa ń sọ fún wa ibi kò sí náfìlà kó tó di ibi akẹrọ ẹ̀yìn kò dẹ̀ sí lẹ́yìn ẹ̀yìn ṣùgbọ́n ànẹ́bí sallallahu alaihi wasallam nínú sunan ibn Majah hadith Abi Sa'id al radiyallahu ta'ala anhu wọ́n lànà ibi sallallahu alaihi wasallam kò ní kírun kankan kó tó wáyé kẹ́hìn dì ṣùgbọ́n nígbà tó bá padà kẹ́hìn dì tán tó bá darí délé yóò kíra ká méjì káwa náà kakọ́ sí ànábì. a tún sí ẹ mú kíní bá fi ń sọ̀rọ̀ àbí. àfa àwa máa lọ. sọ àyàtò ànísà ẹ̀yin obìnrin ó di dandan fún yín kẹ́ máa fáyà ọba subhanahu wa ta'ala lára yín kẹ́ sì sọ àlọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bákan náà sọ ẹ̀tọ́ àwọn ọkọ yín nítorí pé tóbìnrin bá kírun wákàtí márùn tó sì gbààwẹ̀ Ramadan tó ṣọ́ abẹ́ rẹ̀ tó tẹ̀ láti ọkọ wọ́n á sọ fóbìnrin yẹn yìí pé ọ̀tọ̀ ẹ̀nà ọ̀nà tó bá wù wọlé náà ẹ̀rì pọ̀ wà ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ẹ dákun àṣẹ ọkọ wa ẹ̀rí ẹ̀yin umahat ẹ̀yin obìnrin àtàwọn jẹ́ ọ̀dọ́bìnrin ká lọ mọ̀ pàápàá jùlọ àwọn jẹ́ ìyàwó ilé ká lọ ni máa tẹ̀lé ọkọ rẹ̀ yóò sì sọ ìkọ̀kọ̀ bímọ hafizallah gẹ́gẹ́ bọ́lá wọn bá alékè ọlá sì sọ. ẹ̀yin obìnrin ẹ dákun ẹ má gbàtẹ̀jẹ́ o pẹ̀lú apá kan ohun tí àwọn obìnrin míì ń ṣe pé wọn a máa jáde lọ sọ́jà lẹ́yìn tó ṣe pé wọ́n ó tu gbogbo ara lẹ̀ wọn ò ní lòbòrí tí wọ́n rẹ́ pa wọ́n á tún wá lo séǹtì bẹ́ẹ̀ dẹ̀ni tóbìnrin bá jáde pẹ̀lú olóòórùn àdídùn tó bá kọjá lára ọkùnrin kan níbi pé wọ́n fi wá gbóòórùn rẹ̀ ẹ̀rí wọn kà kọ́lẹ̀ kóbìnrin yẹn pé aṣẹ́wó ni ọlọ́wọ́ wa nígbà kí títí tí ó fi padà di pé obìnrin yẹn lọ wẹ̀ jẹ̀nẹ́bà ẹ̀rí ẹ má jẹ́ agbátẹ̀jẹ pẹ̀lú wọ́n ń túra lẹ̀ káàkiri àtàwọn tó ṣe pé wọ́n ń wọ aṣọ tó ṣe pé ń fi owó wọn ń sọ bí wọ́n ṣe tóbi sí ń sọ bí wọ́n ṣe sí ń sọ bí kọ́lọ̀ wọn ṣe rí ẹ dákun ẹ má pẹ̀lú àwọn ẹni yẹn àdébí ṣùgbọ́n nígbà tó ń wà láyé ìyówó tí ẹ̀ tí ì rí wọn báyìí òun ì rí wọn o ṣùgbọ́n àwa nìyí pẹ̀lá àlàyé tá ló sọ sọ́lá ń ṣe fún àwa ti rí wọn àti rí wọn wọ́n láwọn ẹni méjì yẹn ẹni náà ni wọn o òun òun lẹ̀ tí ì rí wọn ni àwọn sọ́lá ń ṣàlàyé wọn wọ́n lẹ́ni àkọ́kọ́ òun náà ni àwọn aláṣẹ tí wọ́n ń jayé fàmílétè ń tutọ́ àwọn ẹni àkọ́kọ́ nìyẹn ẹ̀rí àwọn ẹni kejì òun náà ni àwọn obìnrin tó ṣe yí pé kàṣíyàtún wọ́n wọ́n sọ ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà torí aṣọ tí wọ́n ń wọ̀ yẹn ó ń sọ bí wọ́n ṣe tóbi sí ó ń sọ bí wọ́n ṣe gbẹ sí ń sọ bí kíni kọ́lọ̀ ti ń bẹ lára wọn ẹ̀rí àwọn obìnrin táwọn sára sọ pé ní iná ni wọ́n yìí òun ọ̀dẹ̀ sì tiẹ̀ tí ni wọ́n ẹ̀rí pàwọn àti ń kẹwọ́ láwùjọ wa báyìí nígbà àwọn obìnrin yẹn wọ́n máa fì ni wọ́n máa mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọ́n tún wá máa mi orí wọn ó fi ẹ̀kọ́ obìnrin ọ̀ gbọ́dọ̀ lọ ṣe rúgúlútú ẹlòmíì fẹ́ sọdún bá a ṣe wà nínú ọdún yìí yóò lọ́dún náà lọ́dún yóò bá lọ fi runkunrun wàláyé pé máa jẹ ayán tó bá yẹ pé àmọ̀tẹ́lẹ̀ tá a fi ṣe ẹ̀dàkọ̀ ẹja lọ yọ ọ́ dànù bá a bá ti délé ẹ̀ rí àwọn sọ̀sálà ń sàlàyé pé àwọn obìnrin yẹn orí wọn máa mì yọ máa mì jelejele gẹ́gẹ́ bí kéésì máa ń mì ní ẹ̀yìn ràkúnrin níbẹ̀ yẹn ló ti yé wa yí pé àtúndìrín ọ̀gbọ́dọ̀ di rungolutu tí ó yọ sókè àbí yọ yọ sẹ́gbẹ̀ẹ́ àbí yọ yọ sípàkọ́ àtikọ́ tọ̀rẹ̀ rárá bíi ti ò kọ́ wọn àwọn sọ̀sálà ń sẹ irúfẹ́ àwọn obìnrin yìí wọ́n ní wọn ò ní wà lùjẹ́ ní ọlọ́wọ́ kódà wọn ò ní gbọ́ àlùjẹ́ náà bẹ́ẹ̀ dẹ́ ni òórùn àlùjẹ́ náà nìyí ìrìn bíi àìníye ọdún báyìí ti máa gbóòórùn rẹ̀ mẹ́ta òun ní gbóòórùn rẹ̀ o àdìsí yá àdìsí tó gbádùn ni. ẹ̀yin obìnrin tẹ́jọ́ nígbàgbọ́ òdodo tẹ́ ẹ bá fẹ́ lọ sọ́jà ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ obìnrin máa rìn sì má máa rúpọ̀ máwọn ọkùnrin bá lọ sọ́jà sì máa pariwo ni gbọ́dọ̀ máa dí ohun ohun àdídùn dín fọkọ inú ẹ tí ń ta rodo tí ń tẹja ẹ ṣé eléyìí ni ọba covid náà ni ọba máa lé káàkiri bákẹ́ ní àwọn ọmọ yín àwọn aṣọ tí ọba ṣẹ̀rí àwọn ẹ má wọ̀ fún ọ ẹ̀yin gan náà ẹ má múra bí ọkùnrin o àwọn sọ̀sọ́ la ń ṣépè lé àwọn obìnrin tí wọ́n bá ń múra bí ọkùnrin àtọkùnrin tí ń múra bí obìnrin ẹ rí ẹ̀yin obìnrin tẹ ẹjọ́ nígbàgbọ́ òdodo àwọn sọ̀sọ́ la ń sọ ọlọ́run rí pẹ́yìn lẹ́pọ̀ nínú nẹ́jú o ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n nígbà tí àwọn nẹjú tó nẹ́ báyìí àwọn rí pé kìkìdá àwọn tó wà ń bẹ àwọn obìnrin ni wọ́n wá bí anẹ́bí léèrè pé kí ló fà wọ́n ní ni nítorí pé ẹ máa ń ṣépè lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ wo wàhálà kó tó di pé ẹlòmíì ó fẹ́ ra kò ní ó bì ó ṣe gbogbo ẹ̀ kò sí ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ sí ó tún di pé yóò bímọ ó pajú tòtò tọ́ba wá bí tẹ́tọ́ ọmọ dàgbà yóò bá lọ́ọ́ da mi nù yóò bá bẹ̀rẹ̀ sí ní wọ́n lé pé àbọ̀rẹ́ níṣẹ́ kọjá yóò bá bá ṣépè àtúnṣe aláǹsọ pé tó jẹ́ kẹ́ ẹ nínú nẹ́nìyàn

àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dẹ́kun èròǹgbà wa tá a fi péjọ sí àwùjọ tá a wà yìí òun náà ni pé a fẹ́ kí ọlọ́run ọba àlejò wa ọlọ́run dákun foríjì yi o ààwẹ̀ wa èyí tó ṣe yípa àgbà ọlọ́run dákun tẹ́wọ́ gbà lọ́wọ́ wa o ọlọ́run dákun má dá lúwa láyà o àwọn èyí tó ti pa sí ń bẹ́ ọlọ́run dákun gbà lẹ́sìn fún wa o àwọn tá ọlọ́run dákun forí jì wá o ọlọ́run dákun sí kẹ́ wa o ọlọ́run dákun rẹ̀ wá lọ́wọ́ o ọlọ́run dákun tì wá lẹ́yìn dákun má tì wá lójú o ọlọ́run gbólóhùn àwọn mùsùlùmí dákun jọ sọ̀kẹ́ lórí dáadáa ọlọ́run wá fún wa ní dùn òṣìṣìn lórí òdodo ọlọ́run jẹ́ dúkìá wọn pọ̀ jọmọ wọn pọ̀ má jẹ́ kankan náà àwọn nǹkan tó fi dá ọlọ́lá má jẹ́ pẹ̀lú gbogbo nǹkan wá fi dá ọlọ́lá má fi dá ọ lára ọlọ́run dákun jẹ́ dúkìá wọn pọ̀ ọlọ́run dákun jẹ́ ọmọ wọn pọ̀ báyìí ojú ọjọ́ wa pọ̀ tó ọlọ́run dákun bá ní fi ìbùkún sí ọlọ́run máa fi sọ ọ̀rẹ́ tó wa máa dáàbò ẹ̀bùn wa níbi aburú zamani táwa yìí ọlọ́run dákun fi sọ ẹ̀ sọ wa dáàbò ẹ̀bùn wa ọlọ́run dákun kó wa là tí ni owó tí kálukú wa ń ṣe ọlọ́run dákun já jèrè ń bẹ̀ owó tí kálukú wa ń ṣe ọlọ́run dákun já jèrè ń bẹ̀ bàbá wa jèrè ń bẹ̀ jálè fi ṣe tọ́lọ́wọ́ ọba a ń ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́dàkùn orílẹ̀-èdè wa o ṣàtúnṣe àwọn aláṣẹ wa o ọlọ́dàkùn ṣàtúnṣe stéètì wa o ọlọ́run ṣàtúnṣe ìlú wa o wa náà wá sí báwùjọ gbogbo wa náà láàbí ń jìyà ìdá yìí kálukú wa wa fi wá lọ́kẹ́ kò sí fọ́kẹ́ yìí mọ́ ọlọ́run jẹ́ apẹ́ lórí dáadáa jẹ́ apẹ́ lórí ìtẹ̀lé ọlọ́run ọba ọlọ́run asọdún yìí ọdún tí ń bọ̀ lẹ́yìn dàpọ̀járe ìlera járe jáka mi ti ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ọdún dàpọ̀já sí lórí ìjọsìn ọlọ́run ọba ìbádà lọ iná lọ́wọ́ ni kátó ìsọ̀lù náà lẹ́lẹ́rí yá ayò alẹ́dínà ámọ́nù sọ̀lù àlehi wọ́sẹ̀lẹ̀ mọ̀tàsílẹ̀mọ̀ اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على Ibrahim وعلى ال ابراهيم Ibrahim حميد مجيد